أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ọlọ́run jọ lọ́sọ̀rọ̀ ẹ̀rọ àkùnfún wa ìgbàlódé àfẹ́ olùdókòlẹ̀ tó kéré wọn ọlọ́run jọ lọ́sọ̀rọ̀ ìsọ̀lẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. àìjẹ́ èyí pé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí àwọn ọjọ́ tuntun àyàfi ọlọ́run wà wá. bẹ́ẹ̀ náà. لكن جاري في محمد صلى الله عليه وسلم الولد أولاني òjíṣẹ́ rẹ̀ náà ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kò máa bá anẹ́lẹ́wà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìlú àwọn aráalé rẹ̀ àti àwọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ní àjọ ìlànà wa ní òbí ọjọ́ ìgbéǹde àlùkìyàmù. ìgbọ́dọ̀ ìmọ̀ ní ìtẹ̀síwájú lórí kíra tí lọ ìyẹn náà ni àánọ́tì tàbí ìṣẹ́rí ìdábì tàwọ́kì gbèsè agbọ́rọ̀ ní ọ̀sẹ̀ tó lọ lórí ọ̀rọ̀ òfin ẹlẹ́ẹ̀kẹwàá náà ní àwà gẹ́gẹ́ bí ọlọ́run bàbá ṣe pe àkéèké wa sí àwọn òfin tí ó de mùsùlùmí mọ́lẹ̀ nípa ìmọ̀lọ́gbọ́n kan nípa ṣíṣe dáadáa sí àwọn òbí wa nípa ká máa ṣe nílé láàrin àwọn èèyàn nípa tá a bá fẹ́ tajà a bá fẹ́ ra ọjà ká máa ṣe nílé bẹ́ẹ̀ gbẹ́ǹdẹ̀ náà ká máa para wa nípa ìpọnákanṣu gbẹ́ǹdẹ̀ náà nínú àwọn òfin yìí onáà ní kí gbogbo àwọn nǹkan tí ó bá jẹ́ ìbàjẹ́ pátá agbọ́dọ̀ jìnnà sí i eléyìí tí ó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní tábà ti ṣe àdéhùn ká mọ mú àdéhùn ṣẹ àdéhùn tó bá nílò ìmúṣẹ ìwọ̀n mọ̀ yára ni wọ́n ṣe é kò sẹ́ni tí ó yẹ ọ nípa láti ṣe ti apá rẹ ò ká nígbà ìdápá rẹ bá wá ká òun náà ni ìdìpọ̀mọ̀sí ní àdéhùn torí pé kéèyàn ó ṣàdéhùn kó mọ̀ mùsẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o gẹ́gẹ́ bá ti ṣe ká nínú kíláàsì náà àyà nàìjíríà ní ìjókòó àti ọkọjá lọ ìjọba ọ̀pọ̀lọpọ̀ eléyìí tí a kò kà fúnra wa nínú àwọn àyà mi oníṣòwò lè sọ̀rọ̀ àyà thirty four olúwa wa ẹlẹ́dàá wa ní àwọn olùdílé ní ìṣètọ́nù lọ́kì wà á ó kó bìlà áyàdì ọlọ́run ẹ̀ máa mú àbí òṣìṣẹ́ o ìnàdà áyàdà káàna mọ̀tòlá dájúdájú àdéhùn ìta béèrè lọ́wọ́ yìí ọbẹ̀ gba òṣìṣẹ́ ọdún kan ní appointment letter àwọn ojúṣe rẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tí company gbà ọ́ fún àbí tí ministry gbà ọ́ fún wọ́n ti ṣòfin bẹ̀ táìmù tó mọ̀ ìsún táìmù tó mọ̀ close bó ti gbọ́dọ̀ bá mínísítà lò àbí kọmíṣánná ni àbí pírẹsidẹ́ǹtì ni àbí nígbà ibikíbi tí wọ́n bá ti gbà ọ́ ṣiṣẹ́ iye tó mọ gbà gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ breakdown aláìsí ti sálárì rẹ o ti wà ń bẹ̀ sórí tó bá ti yàtọ̀ sí gbogbo àwọn òfin tí wọn náà ti kọ́wọ́ ara rẹ bọ̀ tó sáìn nígbà tó fi wọ̀ sẹ́wọ̀n ó ti di mímú sẹ lọ́rùn rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí wọn ò kọ́ síbẹ̀ wípé kó máa gba bribe wọn ò kọ́ síbẹ̀ pé kó máa jáde kò sí nínú àdéhùn ìdá ìdí ọba ti jẹ mẹ́tọ́ rẹ ò gbọ́dọ̀ mú níbi tí wọ́n ti gbà ó sí tẹ́ ìdí ẹni tó ń bi tẹ́ tó bá fún ẹ fún ara rẹ̀ ìyẹn yóò mọ jẹ́ ẹ̀tọ́ fún ẹ kámọ̀ jàǹbá àbúrò ni o láàrin ọkọ àtìyàwó níta bá ti panu pọ̀ lé lórí kẹtó fẹ́ra yín àbí bàtẹ́ ti fẹ́ra yín náà láwọn ọ̀rọ̀ tẹ́ bá fi jọ ń sọ o gbọ́dọ̀ gbìyànjú kẹ́ mú àdéhùn yẹn tẹ́ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ bákan náà ni láàrin onílé àti tẹ́nàntì òfin tábàdìjọ àbílíìsì ní àdúgbò àbí nínú ìlú tó ti di pé yẹn ti di apanupọ̀ àwọn èèyàn tó pọ̀ lé lórí ó gbọ́dọ̀ ní mímú sẹ́ ìwọ ọmọ ìyá mi nínú Islam torí pé ibi tó bá ti jàǹbá wọn ọlọ́run bá ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹ àdìsí kan sì ń bẹ tí mo fẹ́ kí mi àti ẹ̀ka jọ ronú sí dáadáa bàbá ti fẹ́ kí ọjọ́ ìgbéga ìyáàmọ̀ ọ̀rọ̀ bẹ̀ rí nínú àdìsí anábì sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kẹ́lá mi ẹnikẹ́ni tí aláàbá pè ní pé kó wá dìfẹ́ǹdì iṣu kan báyìí. bóyá lórí ọkọ rẹ ni àbí lórí ìyàwó rẹ̀ àbí lórí òbí rẹ̀ àbí lórí àwọn ọmọ rẹ̀ àbí lórí ní láyé torí pé tọ́lọ̀ ń bọ́ fún kó wá rojọ́ ni wípé abòsí ti láàrin méjèèjì ó wá ń tẹ̀lé tọ́lọ̀ ń bá wá pè lóyá wá iṣu ṣe kún tọ́bẹ̀ ti bẹ́ ànábì lẹ́ni ti kan àgbákò ó ti kan kíni o ti kan àgbákò ó ní òòrùn ìgbọ́nbẹ̀ tọ́lọ́ bá fi pè ọ́ pé yá wá di bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí ànábì ni ó ti ṣègbè o ìlú jẹ́ pé ọlọ́run jọ wọ́n sì wá lára àwọn tó dilé ọ̀rọ̀ lọ́jọ́ gbélé àti ìyá torí pé tọ́lọ̀ ọba fẹ́ fi pè jáde o ó fẹ́ humiliate èèyàn nìyẹn ó fẹ́ dójú sí ọ láwùjọ gbogbo àwọn èèyàn ìyẹn láti gbọdọ̀ bẹ náà pé bọ́lọ̀ wọ́n tó wọ́n sọ kẹ́ tọ́lọ̀ bá fi ọ̀gbẹ́ kó wá rojọ́ ó sọ sẹ́nu rẹ pé ìwọ náà ti gbọ́ àdé sùn báyìí ìtumọ̀ ni pé wọ́n sàbòsí fọmọ ìyá rẹ wọ́n ti sàbòsí fẹ́ ní ilé ìfọmọ ìyá rẹ náà tí ìkẹjọ dà wọ́n sábùsí ẹdíjọ́ tọ́ ṣíà tí kálukú ó ṣe sixty forty fifty fifty thirty seventy wọ́n jẹ́ kó yẹ lórí tẹ́jọ́ tàbí òdòdó nìyẹn kí o bá ní ṣe é ṣe mọ́ ẹ̀sùn jọ jókòó náà ní pé wo ọ̀rẹ́ sórí ìdájọ́ àdúrà ìṣèjọ́ sí i mo rí pé kò ní lè work out bí a ṣe báyìí tẹ́gbàjọ wá àdúrà tábìlì wà ní ìmọ̀ tí ò bá agree ajẹ́pẹ́ kò sí agreement láàrin kẹjọ fúkà lórí business yẹn nìyẹn ṣùgbọ́n kò wá rẹ ọmọ ìyá rẹ jẹ ní iṣẹ́ ìtàgé òun ló lórí òwò adúró sórí ẹ̀ à ó ti ṣàbòsí fún ọ ó ti ṣàbòsí ọ. wọ́n ní wàhùnà níbi yafur wàbí áàdì láàyè àwòkù nínú sọ́wọ́bìlà ní àyàwó ara fifty ọlọ́run bá ti tẹ̀lé pẹ̀lú àdéhùn tẹ̀ bá ṣe fọlọ́ àdéhùn tó àdéhùn náà jọ ṣe aláìkàwé ọ̀gbìn any agreement between you and your fellow human being aláìkàwé ọ̀gbìn therefore my brethren in Islam in service be careful and make sure that you fulfil that trust or promise or oath yẹn ló jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run òní ó tún wa débi nǹkan lọ́wọ́ wá bí a fi ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run kò ní lè má déhùn tẹ̀ ó mọ̀ jàǹbá àdéhùn ipò tó bá fi ọ́ sí ó jàǹbá rẹ̀ torí kò sí tó lè ga ìdí ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ló lè ga ìdí yẹn ọlọ́run púpọ̀ náà àwọn tó ń kọ́lé rẹpẹtẹ àwọn tó ń ra dúkìá rẹpẹtẹ àwọn tó ń kówó sákàǹtì rẹpẹtẹ ẹ lọ lé wọn wò ó lè lẹlòmíì yá níbi títí ṣiṣẹ́ ìwọ ọmọ ìyá mi wọn jẹ kí wọn kó bẹ́ẹ̀ pé a ẹ ẹ nítorí o bá ti kójọ nísìnyí nígbà tó bá wá kó ní tábìlì ló wà bẹ̀rẹ̀ sí ní ṣe òní láǹfààní ẹ mọ wọn fẹẹ sí ìwọ náà sí ìwọ náà di olè nìyẹn sórí nítorí o bá ní òní nítorí o bá ní òní nítorí o bá fẹẹ ní ní kí ọ̀nà tó tọ́ ló bá ní i. torí pé ó sọ àkáǹtì bó ṣe ní i ànábì sọlọ lọ àwọn ọ̀sọ̀rọ̀ àti gbogbo owó tí kálukú bá ní láyé àbí dúkìá tó bá ní ó ní ó ṣèṣirò lórí rẹ̀ ọ̀nà olùgbà kó dúkìá yẹn jọ ọ̀nà olùgbà ná owó tó níwò ọ̀nà méjèèjì ìyẹn ni ó mọ mùsùlùmí tó o bó ló ṣe ná nínà tọ́lọ́ ọba òfin ní kwẹ́sàn rẹ lálùkì àmà nítorí àìsàn ọ̀ ọwọ́ ni ọlọ́ọ̀bá wa parí àwọn òfin mẹ́wẹ̀ẹ́ wa ìdánilẹ́kùn wà sọ ọkùn bíi làánúbàkùn tájà kẹrù ọlọ́run ṣe wá lóògùn ká sọ fún yìí pátá nàṣíhà ìkìlọ̀ lójú ẹ̀kún yìí o wà sọ ọ́ yá àsọ́ọ́lẹ̀ làwọn ọlọ́run bá sọ fún yín yẹn o làálọ́kùn tẹ̀sẹ̀kẹ̀rù bóyá ẹ lè máa bẹ̀rẹ̀ ní kí ó máa rájú òwúrọ̀ lọ́n parí ayé àti ní wípé kábà lè rántí nǹkan àbápàdé lálùkù yá mà torí ẹ̀ lọ́lọ́run bá ti sọ àwọn òfin yẹn kalẹ̀ o. wọ́n á ní ẹ̀ẹ́dà lè rántí torí ìtọ́lọ́run eh, bá ṣe lófin lè lórí láwọn ẹ̀tọ́ nínú àlèkò kí wàlúwàjìbá nínú àwọn ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí mùsùlùmí síra yín wàlúwàjìbá àti responsibility sí yín duty sí yín síra yín pàtàkó mo bí a káyọ̀ sí ya mi kẹ́ ẹ bá lè jẹni tí ó ṣe àwọn kìíní yẹn ní gbígbé dìde tó dáa wọ́n ní fún mọ́ kátàmọ́ hábì ìwà sọ́ọ̀yà ìwà kíyà ti àlàáṣírọ̀ àlàábìmá wàkọ́ọ̀rọ̀ náà. wọn lọ́nà bá wa parí àwọn àsọlẹ̀ yìí pẹ̀lú àsọtẹ́lẹ̀ ẹlẹ́kẹwàá ẹlẹ́kẹwàá la ìṣẹ̀wá fẹ́ kà yìí láàyè ọlọ́run bá ti sọ wípé wàá na ádà fìrọ́ bí mùsàkìmà pàtàkì ọ̀hún wò ọlọ́run tẹ rí eléyìí ní ojú ọ̀nà ìrìn ọlọ́run ọ̀nà tààrà sí ní ọ̀nà yẹn náà ní ọ̀nà yẹn oníkẹ́ máa tọ̀ nínú gbogbo àwọn òfin tó wọn lọ́wọ́ bá sọ ọ́ lẹ̀kùn yìí àwọn òfin tẹ gbọ́dọ̀ máa tẹ̀lé nù o tẹ ẹ bá fẹ́ torí rẹ láyé àti lálùkù yà á mà wọn ni wàá nà á dà sírọ́ fi pé àsírọ́ nínú èdè òun náà ni àsọ̀rí ìlànà wọn ni wàá dìmọ̀rọ́ ju àsírọ́ òun náà níta wàá gbà lérò pẹ̀lú ojú ọ̀nà bíi òun náà ní kitabullahi ta'ala ó ní ojú ìwé ọlọ́run al-Qur'an subhanahu wa ta'ala ọba tí mi máa ń bẹ fún tó sì ti pé òun náà ló ga jùlọ. wa sunnatu rasuli sallallahu alaihi wa sallam àti súnà ànábì rẹ̀ tábà ń sọ pé àsùrọ̀ àsùrọ̀ yẹn ni pé ó gbá àlùkùránì mú ó tún wá gbá súnà ànábì náà mú sallallahu alaihi wa sallam li'annahuma tariqun ila al-jannah nítorí pé torí méjèèjì yìí òun ni ọ̀nà tó lè tọ̀ tí ó mọ wà àlùjánnà òun ní parí apá kan dá apá kan sí wọ́n ní ayé ìtumọ̀ ẹni pé máa àwọ̀ ayé tuhu ilaykum bí wàá títọ́ ti rọ̀ tó lé nínú ilẹ̀ àwa nírí wà nínú ẹ̀wà rí pé kí tí mo ní kẹ́ tẹ̀lé nínú àlùkìtàbù àtúnà ní tó wà ní méjèèjì náà ni ní tèmi ọgbọ́n ọba sọ kalẹ̀ fún òjíṣẹ́ mi ti yín nínú àwọn àtẹ tí mo bẹ́kẹ̀ mọ́ tẹ̀lé ẹ mọ̀ nínú àlùkùrán ànábì sallallahu alaihi wasallam mọ́ ìjò lójú kan ojú kan ò dé fi ríran dáadáa àbí kọ́ ni èyí kan mọ mánéjì ni méjèèjì lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi ọ̀nà tí wọ́n gbà sọ̀kalẹ̀ ló yàtọ̀ síra wọn dùgbìrìlù ló ń gba àlùkùránì wá ọlọ́run ní gáìdì ní ti ń sọ fún wa pé ká ṣe àbí ká eléyìí jẹ́ pé mùsùlùmí tó bá lálàáfíà méjèèjì yẹn náà ló gbà mú ó mọ̀ tẹ̀lé alukur'an ó sì mọ̀ tẹ̀lé sunna anabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n ní tọ́lọ́ ọba ń sọ ń bẹ̀ ní pé èyí bá parí láṣẹ nínú alukur'an àti ẹ̀ mọ̀ tẹ̀lé bá sunna ẹ̀ mọ̀ tẹ̀lé wọ́n ní tọ́lọ̀ ọba ní ọ̀nà tó péye jùlọ nìyẹn wọ́n ní pàdé ẹ̀dẹ̀ ìyá kan lọ á ní sọ̀rí kí ìlọ́wọ́ tẹ́wárẹ́ ni bí bá ń béèrè nípa ọ̀nà owó èèyàn lè gbà dọ́dọ̀ lọ napol ní táwọn sọ dúró èèyàn bẹ́ẹ̀ ni pé ó wà kíkà àbùlà àbí òun náà lè kíra ọ̀dọ́ wàkàdáríkà súnà tùnàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni súnà nàbí ìyáàna torí pé sẹ́rí súnà yìí tábí àtúnlẹ̀ lùkùrán ó ń tẹ̀lé àlùkùrán lẹ́yìn báyìí ń tẹ̀lé ni wà mufassiratun lil Qur'an bẹ́ẹ̀ náà ni sunna òun ni máa ń sàlàyé al-Qur'an ni fa sunna fi kitabillahi azza wa jalla wọ́n ní sẹ́ wáá rí sunna tá à ń sọ yìí sẹ́ òun náà wọnú síra ọlọ́run pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí tá a padà fún wa máa kà fún wa tí èmi àti ẹ̀tọ́ àtùmọ̀ yìí pé gbogbo tó bá ti gbọ́ pé ànábì sọ nínú àdé sallallahu alaihi wasallam òbí jẹ́ sèmi àtẹ́gbọ́dọ̀ tẹ̀lé tá a bá fẹ́ sọ ojú ọ̀nà ọlọ́run ọba yẹn ojú ọ̀nà ìsìláàmù tó bá fẹ́ rìn dáadáa wọ́n tó bá wà lọ yọ súnà dànù bẹ̀ wọ́n ní orí pé ìsìláàmù tó mọ̀ ṣe ìsìláàmù tí ò ní lálàáfíà ò ní lè kírun pé dáadáa láì mọ́ fi súnà fún un àlùwàlá rẹ̀ pé láì mọ́ fi súnà fún so ìmúra ó gbọ́dọ̀ jẹ́ ti èyí tí súnà náà bá tún sàlàyé ń parẹ́ ìmúra rẹ gbọ́dọ̀ jẹ́ yẹ báwo obìnrin tá a mọ̀ wá sọ tí wọ́n ṣe design sí lára kì í ṣe aṣọ tí mùsùlùmí gbọ́dọ̀ náà wọ̀ jáde kì ṣe á ti padà wá sàlàyé lórí eléyìí àbí ọlọ́run bá wa eléyìí fi àgbọ̀ yìí kó tó ní okùn padà fún wa láyé ń bí àtúnlọ́jọ́ gbé ilé àti àmọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته